ojúmọ́ re pẹ̀lú ayọ̀ngbínú àti mc ti fẹ́ ojúmọ́ re ọjọ́ ọjọ́rú tó ń sọ̀rọ̀ nípa ètò ẹ̀kọ́ lónìí à ń sọ̀rọ̀ nípa ilé ẹ̀kọ́ aládàáni àti ti ìjọba. wọ́n ẹ mọ̀ pé a kì í dá sọ ká máa dàgbé lórí ètò yìí ètò tó jẹ́ pé ó ní àǹfààní púpọ̀ ó sì ní ẹ̀kọ́ púpọ̀ tí ẹ̀yin èèyàn wa tẹ̀ ń kọ́ nínú ẹ̀ ní nítorí náà la lọ ń wá àwọn ògbónágbòǹgbò tó ń dátọ́ lẹ́nu yìí lórí gbogbo àkórí èyí tá a bá ní lọ́jọ́ tòní mo sọ fún yín wípé a ní àlejò nílé agudo tí wọ́n ti wà nínú iṣẹ́ kákọ́mọ lẹ́kọ̀ọ́ tó yè kooro fún ọdún tó lápẹ̀rẹ̀ dáadáa ojú tẹ máa rí sìn á ojú àlejò wa omidan olúfúnmiláyọ̀ kẹsìnró ẹ bá wa kí gbogbo àwọn aráalé o. ẹ kú déédéé àsìkò ìdòdó aráalé mm. orúkọ mi ni olúfúnmiláyọ̀ kẹsìnró mo jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ aládàáni fún ọdún tó pẹ́ díẹ̀ mo dẹ̀ ti kọ́ mo tún ti ṣe olùkọ́ ní ilé ẹ̀kọ́ ìjọba fún ìgbà díẹ̀. ṣe mm. lẹ́yìn ìgbà náà pé ó ti wá dàbí ẹni pé nígbà tí a ti ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́nà méjèèjì ṣé kì í ṣe pé nǹkan fúnra yín ti wá dá wà fúnra yín gan. <laughs> ẹ ní agbára Ọlọ́run mm. àti dá wà olúwa ṣeun ojúkọ yọǹgì ojú yọǹgì owó pọ̀ lápò. ìrírí ti lọ experience ti rìn jìnnà nìyẹn. ó tiẹ̀ ti dà bẹ́ẹ̀ níbi tí àtẹ̀wá bá dé gangan gangan ló ń jẹun ní. bá a bá wo ètò ẹ̀kọ́ nàìjíríà bó ṣe ń lọ síwájú sẹ́yìn sí ẹ rí i pé tẹ́lẹ̀ nígbà yẹn àwọn bàbá wa kó tó dé nípa gbòmìnira àti nígbà tá gbòmìnira níwájú díẹ̀ sí ìgbà tá gbòmìnira ó dàbí ẹni pé ètò ẹ̀kọ́ ṣe dáadáa ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ wà àwọn èèyàn lọ sí ilé ẹ̀kọ́ pẹ̀lú inú dídùn mm. ayọ̀ torí wọ́n mọ̀ pé nígbà wọn bá ṣe tán iṣẹ́ ti lórí wọn white collar job bẹ́ẹ̀ ni iṣẹ́ tó mm. máa sanwó gidi fún wọn ẹ ṣùgbọ́n nígbà tó yá gbogbo ẹ̀dá mi gbó tó lọlẹ̀ òun ló fà á tí ìkan ààrẹ wa tó ti kọjá ààrẹ àná kan sọ pé nígbà táwọn máa fi lọ skul ẹsẹ̀ lásán làwọn fi rìn lọ skul bẹ́ẹ̀ ni fi kọṣẹ́ sórí slate mm. nígbà tó dára ní kan tó tó wọ́lẹ̀ nígbà kan ṣùgbọ́n lẹ́nu jẹ́ mẹ́ta yóò dàbí pé nǹkan tún ṣe bákan bákan bákan báwo lẹ ṣe lè ṣàpẹẹrẹ fún wa kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nínú ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ nàìjíríà gangan. ẹ ṣe olóòtú nǹkan tí mo rí nínú ètò ẹ̀kọ́ nàìjíríà ni wípé a ní àwọn tí wọ́n ní òye ẹ̀kọ́ dáadáa ní ní òkè látòkè nítorí tó ń bá délé ni àwọn kan dé wọn ní pọ́lísì yìí ni wọ́n fẹ́ fún wa. wọ́n lè tó báyìí lọ́ eh, fẹ́ fún wa. nǹkan báyìí la fẹ́ ṣe hmm. tó bá tún yá tó bá tún dọ̀la wọ́n á ní ṣe bẹ́ẹ̀ báyìí la tún máa ṣe so èyí gan kò jẹ́ kí àwọn tó ń kọ́ eh, àwọn olùkọ́ kí wọ́n tiẹ̀ mọ ibi tí wọ́n máa darí ẹ̀kọ́ sí hmm. yàtọ̀ sí ìyẹn tá a bá wo ilé ẹ̀kọ́ ìjọba kò eh, máa sọ pé kò sí proper monitoring mi mọ bí mo ṣe máa sọ ní èdè àbójútó fún àwọn olùkọ́ nígbà mìíràn olùkọ́ mi ó lè má tiẹ̀ dé inú kíláàsì ọmọ kan mm. tí inú kíláàsì kan fún bíábí odindi ọ̀sẹ̀ kan mm. a lè má rí so èyí ló tó máa yẹ lọ́wọ́ wò pé kí ló dé tí kò ṣe ṣe ó ní mo rántí ìgbà kan tí mo tí mo wà ní ilé ẹ̀kọ́ ìjọba nígbà mo kọ́kọ́ jọ débẹ̀ màmá máàkì fúnra mi màmá ṣé ó gbé ẹ màmá kọ́ màmá kọ́ àwọn ìkànnà jíjẹ tó bá yà wá kúkú darapọ̀ mọ́ wa ààrẹ ebi ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ nígbà tó ń ṣiṣẹ́ bàbá ẹ kò fẹ́ kú síbẹ̀ ebi ó ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ni ò tí hmm. tó bá ti tó bá ti wà nínú ẹ̀ wà á darapọ̀ mọ́ wa bá ṣe ń ṣe wà á máa ṣe bẹ̀. báwo làwọn ṣe ń ṣe. bóyá tó máa fẹ́ tó bá di pé àwọn ọmọ ń ṣe wọ́n fún àwọn ọmọ níṣẹ́ wọ́n á tún gbé fáwọn ọmọ pé kí wọ́n lọ bá wọn yẹ̀ wò. o o o àwọn ọmọ ló kọ́ṣẹ́ wá pé kẹ́ èyí tí wọ́n gbé fún àwọn míì pé kí wọ́n lọ yẹ̀wò wọ́n tó má ti yẹ̀wò kan dákú wọn padà fún àwọn ọmọ yẹn so kò ìyẹn jẹ́ ó jẹ́ kí ẹ̀kọ́ ti ìjọba kó fẹ́ fàsẹ́yìn so kò nígbà tí ọmọ gan bá délé tí òbí wo ìwé tí ó jẹ́ pé bóyá nínú táàmù kan iṣẹ́ pépà abala mẹ́ta ló wà nínú ìwé sixty leaves tọmọ lò so hmm. eh, a máa rò pé kí ni kí ló láǹfààní pé ọmọ ń lọ sí skul ọmọ tí ọmọ tí eh, olùkọ́gbọ̀n ò bójútó a rò pé wo kí ni mo fẹ́ wá ṣe ní skul kò sí nǹkan tí mo fẹ́ wá ṣe nílé ẹ̀kọ́ jẹ́ eh, kí n jókòó sí ilé. àmọ́ àlejò wa ẹ jẹ́ ká kọ́kọ́ mu láti ibi àwọn olùkọ́ torí mo ṣàkíyèsí pé nígbà tẹ́yìn kan darapọ̀ mọ́ wọn ó dàbí ẹgbọ́n sọ fún yín pé àkíní yìí kò sóhun wúrí fún wọn òun ló fà á tó fi sọ pé ẹ ò ní pẹ́ darapọ̀ mọ́ wa jàre ńgbà. ti fẹ́ kí wọ́n tó dáhùn ìbéèrè yẹn hmm. bí ọdún mélòó sẹ́yìn nígbà yẹn ni sísìn. Ah, mo mo darapọ̀ mọ́ wọn ní ọdún two thousand and nine so mo lò ọdún méjì. ó ti ó ti ó ti ń tó bí ọdún mọ́kànlá. mo lò bí ọdún méjì pẹ̀lú wọn torí mo fẹ́ wò ó ó ṣeé ṣe kó jẹ́ pé ìyàtọ̀ ti wà nígbà yẹn sísìn ṣùgbọ́n pé mo sọ fún ẹ pé ọmọ mi gan ilé ẹ̀kọ́ ìjọba mm. òun ló ń lọ ó yá ẹ tẹ̀síwájú nínú nǹkan tí wọ́n. ìbéèrè tí mo béèrè wọn ni pé kí ni nǹkan tó fà á tí ó fi dàbí ẹni pé àwọn olùkọ́ ò ní nǹkan òwúrí kò dàbí ẹni pé ń gbé wọn lọ́kàn. àwọn olóyìnbó ń pè ní incentive incentive measure. àti pé wọn tiẹ̀ tó wà motivated wọn ò ní ìwúrí láti sọ pé àwọn fẹ́ ṣe gbogbo nǹkan tó tọ́ gẹ́gẹ́ bí olùkọ́. pẹ̀lú òye mi ní ìgbà yẹn mm kò ń ṣe pé bóyá wọn ò gba nǹkan tí wọ́n fẹ́ bí mo ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní kò sí proper monitoring hmm. tó bá jẹ́ pé wọ́n rí ẹni tó tó jẹ́ pé bóyá ipò ẹ̀ ju ti wọn lọ tó wá yẹ̀ wọ́n lọ́wọ́ wò wọ́n á ṣe iṣẹ́ yẹn bó ti tọ́ because èmi nígbà tó yá nígbà tó ní ilé ẹ̀kọ́ aládàáni kan tí mo ti ṣiṣẹ́ gbẹ̀yìn kí n tó pinnu lọ́kàn mi pé mo fẹ́ dá wà ọmọ wà lórí ẹsẹ̀ yìí ni wọ́n ń sọ yín nǹkan tẹ́ ń ṣe ẹ mọ wọ́n ń ṣọ́ yín so tí irú ẹ̀ bá wà ní ilé ẹ̀kọ́ ìjọba nǹkan tó tẹ̀mí rí pé ó ṣẹlẹ̀ nígbà ni pé kò sí àmójútó tó péye lórí wọn pé ah tí má sì bá ṣe dáadáa mo ní ẹni tó ń ṣọ́ mi hmm. because Lagos State ká má parọ́ ní ìgbà ayé Fáṣọlá ó gbìyànjú ìgbà yẹn ni mo wà ní. ìyá wa nígbà tí àwa ń lọ sí ilé ẹ̀kọ́ ìjọba torí àǹfààní ẹ̀ náà làwa náà jẹ nítòótọ́ ó dáa ká má sọ nǹkan míì ṣùgbọ́n nígbà tá a tiẹ̀ ṣe lọ sí ti kéréje ìyẹn primary ó máa ń ní àwọn inspectors tó máa ń wá tó máa wá ń wo àwọn iṣẹ́ tí wọ́n ṣe sílẹ̀ ṣé wọn ò sí mọ́ ni àbí. wọ́n wà hmm? wọ́n wá ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé wọ́n ń bọ̀. wọ́n ti mọ̀ pé wọ́n ń bọ̀. wọ́n mọ̀ pé wọ́n ń bọ̀. ṣebí principal wà níbẹ̀ yẹn ni wọ́n á ní principal wọ́n á ní vice principal wọ́n á ní dean kánsẹ́lọ̀ eh, nǹkan kan báyẹn ló gbẹ ló ń wà. Eh, téèyàn bá ti ní ṣẹ́rí àwọn ilé ẹ̀kọ́ ìjọba míì tó yẹ pé níbò mìíràn tó ń bá ti ní olórí tó dáa hmm. àwọn tó kù máa ṣiṣẹ́. ti fẹ́ n ta fẹ́ fàyọ níbí báyìí ni pé ká má sọ pé eh, sójà go o sójà kọ́ọ̀mù o hmm. báràkì máa wà ní ibi tó wà ní àti pé ọ̀gá tó ọ̀gá ọ̀tà ká má wà ṣe ìyẹn ni pé gbogbo ibi tá a bá ti bára wa tó fi wá sí tó bá ti jẹ́ pé iṣẹ́ ìjọba ni ká má fi mí lẹ́ṣẹ̀. Hmm, ohun tó bá tọ́ ohun tó bá tọ́ ká ṣe bíi pé àwa la nítorí pé àwọn tó ń fi sípò yẹn náà ká ní pé àwọn ni wọ́n ní ibẹ̀ hmm. wọ́n máa ṣe bíi taládàáni tẹ́ ẹ sọ pé wọ́n ní àwọn èèyàn hmm. tó ń dúró tì wọ́n ni lápàdé yẹn ibi tá a wá ń lọ gangan ni pé ṣé èyí wá fà á tá a lè fi sọ pé ọmọ tó bá lọ sí iléèwé aládàáni ó máa ṣoríire ju ọmọ tó bá lọ sí iléèwé tìjọba lọ. ẹ ṣe olóòtú ó mo lè sọ pé ó depend lórí bí wọ́n ṣe tọ́ ọmọ yẹn hmm. hmm. bó ṣe tọ́ ọmọ yẹn ah, ah, mo ní àwọn èèyàn lọ́wọ́ tó yẹ pé iléèwé ìjọba ni wọ́n lọ láti ilé àkọ́bẹ̀rẹ̀ títí dé yunifásitì still tó yẹ pé wọ́n dẹ̀ jẹ́ ọ̀gá ní ibi iṣẹ́ ṣùgbọ́n nítorí ibi tí wọ́n ti ń bọ̀ inú ìdílé tán ti jáde bí wọ́n ṣe tọ́ wọn ó jẹ́ kí wọ́n ní nǹkan tó leadership quality hmm. láti fi lè jẹ́ ọ̀gá lẹ́nu iṣẹ́. wọ́n sì ní ẹ̀kọ́ bí wọ́n ṣe ń jẹ́ olórí láti ilé wa so kò really determine pé ọmọ tó lọ sí private school àbí ọmọ tó lọ sí ilé ẹ̀kọ́ ìjọba pé eh, wọn lè ṣoríire hmm. ìyàtọ̀ tó kàn wá ń bẹ̀ ni pé nígbà mìíràn àwọn tó lọ sí ilé ẹ̀kọ́ aládàáni tó lé ẹ̀kọ́ aládàáni tún pé oríṣiríṣi o <laughs> olóòtú. àwọn public private school tún wà. tó lọ sí ilé ẹ̀kọ́ aládàáni aládàáni bí nǹkan tí mò ń sọ yé yín olóòtú. ti jẹ́ pé connection wọ́n á rí dádì mi jẹ́ mínísítà ibìkan ó lè help ẹ̀ sí kíwọ náà wà ní ipò yìí. Hmm tí wọ́n lè dira wọn ó rọrùn fún wọn láti ran ra wọn lọ́wọ́ ju àwọn tí wọ́n lọ sí ilé ẹ̀kọ́ ìjọba lọ irú àwọn ọmọ wo ló lọ sí ilé ẹ̀kọ́ ìjọba hmm. irú àwọn ọmọ wo lọmọ ni wọ́n mingu pẹ̀lú hmm. àwọn ọmọ yálàta àwọn ọmọ yálàta ọmọ yálàta ń ṣoríire ní níwọ̀n ṣoríire olóòtú mm-hmm. ṣùgbọ́n bóyá wo ni wọ́n ṣe máa fara wọn lọ́wọ́ sókè. So nǹkan tí mò ń sọ nìyẹn tẹ bá rí àwọn tó ń lọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn òbí mi wọ́n máa rán gbogbo owó tó yẹ kán fi jẹun kán fi kọ́lé wọ́n á dà lé orí àwọn ọmọ wọn á fún wọn ní wọ́n máa san owó iyebíye lórí ẹ̀kọ́ wọn kò ń ṣe nítorí pé kán bá jáde tán kán lọ wọ́n máa connect connection tí wọ́n máa rí ni wọ́n ṣe máa wọn lọ sí ilé ìwé aládàáni yẹn bẹ́ẹ̀ ni pé ibẹ̀ ni connection wà ṣùgbọ́n àwọn ọmọ tó lọ sílé ẹ̀kọ́ kò ń ṣe pé wọn ò ní ṣoríire mm. ṣùgbọ́n ó depend bọ́n ṣe foundation wọn irú àwọn ọmọ tí wọ́n tún bá ń rìn. tọjọ kọwọ rìn. tọjọ tó bá ń rìn. ìyẹn ni pé kókó bẹ̀rẹ̀ ni pé kò ń ṣe ń pé bóyá ilé ìwé ìjọba ò dáa ṣùgbọ́n nítorí pé àwọn tó nífọ̀ tó lè kọ́ná nílùú wa wọ́n á wò pé ẹgbẹ́ ẹyẹ ẹyẹ ń wọ́tọ̀ káwọn ọmọ wa kan lọ sí ilé ẹ̀kọ́ aládàáni ti irú àwọn ọmọ wa tí wọ́n lọ tó máa ti fọwọ́ ṣùgbọ́n bí nǹkan tá à ń sọ bọ̀ lẹ́ẹ̀kan pé tó bá jẹ́ pé kò sí ilé ìwé aládàáni tó jẹ́ pé ìjọba ni gbogbo wa ń lọ ṣe mọ̀ pé pọ́sibù kí ìṣẹ́ àtòṣì tó pọ̀ lórílẹ̀‐èdè yìí kó wálẹ̀ hmm, hmm, hmm. torí pé tọ́wọ́n bá gbogbo wọn bá jọ ń lọ sí ilé ẹ̀kọ́ kan náà tó jẹ́ pé tìjọba ni gbogbo wọn lọ àwọn náà máa máa ríra wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò sí rọ bẹ́ẹ̀ tó bá dẹ̀ ṣe ń dàgbà èyí tí ayé ẹ̀ bá fẹ́ bàjẹ́ bóyá ó ní bó ṣe jẹ́ ṣùgbọ́n tó bá ti pàdé ọmọ kọmíṣánná tó pàdé tọmọ ìyá aláta tẹ́ ń sọ yẹn tó bá pàdé ọmọ kọmíṣánná ó ṣeé ṣe káyé ẹ̀ nítumọ̀ làwọn àbí bẹ́ẹ̀ kọ́ òun ni mo fi ní ká máa fojú wò láti irú ọwọ́ ibẹ̀ yẹn pé ṣé kì í ṣe ń pé torí ilé ẹ̀kọ́ aládàáni tó wà òun ló fà á tí wọn ò ṣe mójútó ti ìjọba ẹ jẹ́ ká máa wọ ẹjọ́ gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin olùkọ́ gbogbo ẹ̀yin olùmọ̀ye tẹ̀ wà nídìí ilé ẹ̀kọ́ tìjọba ẹ jẹ́ kí a ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe torí tí ọ̀dẹ̀ bá dùn ìgboro á dáa ìlú á dáa.